adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọlọ́ọ̀bá tí ọpẹ́ sí atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún Muhammad ọlọ́ọ̀bá lè fẹ́ láti ṣe òjíṣẹ́ fún wa kí ọlọ́ọ̀bá kí ọkẹ́ kí ọgbẹ́ àti àwọn ará ilé rẹ̀ àti àwọn ìjọ àtẹ̀síwájú lórí ntòlẹ́ba ìbáadá èèyàn jẹ́ tọ́jà pé ntẹ́yàn ló ń ṣe láti sin lọ́wọ́ kò ní inú ìtumọ̀ kankan mọ́ onáà la fi sọ̀rọ̀ pa pé ìmọ̀ fi ìdájọ́ mi ìdájọ́ lẹ́yìn tó tako òfin tọ́lọ́run téèyàn sì yọ̀nu sí bẹ́ẹ̀. ikú ti ba ìbáàdà rẹ̀ jẹ́ àti wọ́n nínú islam olùgbà jẹ́ yẹn jẹ́ ẹlẹ́ẹ̀kejìlá nínú tí wọ́n ba ìbáàdà jẹ́ ẹlẹ́ẹ̀kẹtàlá tá a mẹ́nu bà náà ní kíkórìíra kankan nínú tó fẹsẹ̀ rinlẹ̀ nínú islam ẹlẹ́ẹ̀kẹrìnlá onímọ̀ fi nítorínlẹ̀ nínú islam mímọ̀ fi ṣàwàdà mímọ̀ fi ṣàwẹ̀wà àti ní lára fífi ṣe yẹ̀yẹ́ ìfojúre náà rẹ̀ òun náà ní ká máa ju Qur'an sí ààyè ẹ̀gbin àbí ká máa bá lòpọ̀ lọ́nà tí ọ̀gbà dáa tí ọ̀bá ìsìlámù wọn. ẹlẹ́ẹ̀kẹ́ ìdógún samuel òun náà ní pé ọmọ fún àwọn tí èsè mùsùlùmí lọ́wọ́ tá a sì mọ̀ pé yìí yóò wọ́n jẹjà kí wọ́n gorí mùsùlùmí kódà amẹnugbá ìbò dídì ogún. tí afẹ́ mẹ́nubà lánàá òun náà ní pé nínú sọ́ba ìbádéyàn kéèyàn ń di lẹ́mìí pé apá kan nínú àwọn èèyàn kan bẹ tí wọ́n lè ṣe tó wù wọ́n pa Islam àti wọ́n mọ̀ tẹ̀lé òfin rẹ̀ fún òsì láwọn a àjọ wà ní Islam àwọn sì ṣe ìbádà ń bá nírú nǹkan bá ń lẹ́mìí ìbádà rẹ̀ ti bàjẹ́ irú àwọn yẹn inú àwọn tó fẹ́ yí pé àwọn onímọ̀sán tó ná àwọn ni wọ́n gbogbo wọn tí wọ́n mọ̀ yí pé àwọn èèyàn kan nú àwọn tó ṣe yí pé wọ́n lè Islam. pé dọ́ọ̀hìrì làwọn gbé kí àwọn ní báàtì ní èyí tó fojú pamọ́ kódà bẹ́ẹ̀ níbi sàárè ìsinsin ó ní ìmọ̀ báàtì nìkan tó ń bẹ tó tún yàtọ̀ sí dọ́ọ̀hìrì kíá kódà wọn a máa tẹ́ ń kọ̀ǹtíṣàn yìí pé ẹ̀ńtọ́ ní wọn báàtì nínú lọ́gbọ́dọ̀ fi hùn sáwọn lára kìí sáwọn ní onímọ̀ dọ́ọ̀hìrì tó mọ̀ dọ́ọ̀hìrì tó bá lọ sí tiẹ̀ báàtì ni ó tún tún tiẹ̀ kí wọ́n tó lọ gbé sínú sàárè rẹ̀ ibi tí ń tara wọn dé tẹ́bá dùn wọ́n léèrè wọ́n àmọ́ sọ yí pé síbẹ̀yìn náà mọ̀ yí pé zọ́ọ̀yì ni Musa ń gbé kí tọ́jà nàbí ọlọ́run àlẹ́sídèrò ń tiẹ̀ òun gbé báàtì ní kí tẹwàá rí pé Musa ọmọ ń pa báàtì ní ẹni tó sì gbé báàtì ní ń ti ń gan lọ́mọ pàpà ń ti ń ṣẹlẹ̀ ń gan pàpà. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí sọ. olódìmọ̀ nípa àfihàn ọ̀rọ̀ tí wọ́n sọ ọ̀rọ̀ tí ọba Islam mú ni nítorí pé ànábì ọlọ́run rántí àwọn èèyàn ìní Musa alẹ́ sàlá ìdírò sáwọn èèyàn ọlọ́run bẹ̀ láwọn ó gbé sẹ́gà àwọn kan tó náà ń ni kì í sáwọn láyé kí wọ́n rán sáwọn èèyàn ní ọ̀rọ̀ dàrú pẹ̀lú bẹ́lọ̀ ti sọ ìtàn rẹ̀ ní sùrọ́tì ká gẹ́gbà níbi sallallahu alaihi wasallam ti fi sọ́nà àdín sọ̀fẹ̀ ìfẹ̀rí lẹ́wà ní Bukhari àtàwọn yìí mí ife nítorí bí ọ̀rọ̀ ti pé ó ṣe wá èèyàn rẹ̀ làwọn kan bá béèrè lọ́wọ́ ẹ̀ wípé inú àwọn ẹ̀dẹ́ ènìyàn ti ń bẹ ìjọ tí mọ ẹ̀ musa tó náà tó ń jáde bí ọlọ́lá nìyí ni ọlọ́run bá fi sẹ́sẹ́ musa àdìsára tó sára pé nítorí ẹ̀kú o ṣe nítorí ẹ̀kú o fi máa rẹ̀ kì sí ọ̀gbìn mi ọlọ́run ẹlòmíì bẹ tó ọlọ́run. musa bá lórí fúláṣí fún owó ń tọ̀ lọ lọ sọ pé mọ́júmọ́ ìlúbàárẹ̀ ibi tó dòbí yìí ti pàdé apá kan ní áfíríkà ni apá kan ní ilẹ̀ ìráàtì ní jẹ́rìí wọ́n sọ sùkúránì òṣojú abẹ́ǹkọ̀ọ́fà rẹ̀ ọkàn ní mọ́júmọ́ ìlúbàárẹ̀ ó ti gbajúmọ̀ lọ́dọ̀ tí wọ́n ibi tí ń jẹ́ mọ́júmọ́ ìlúbàárẹ̀ bí musa ti bẹ̀rẹ̀ ìrìn àjò nìyẹn tí àti ọ̀dọ́mọdékùnrin kan tí máa tẹ̀lé oní àbí yúṣà tó náà wà pọ̀pọ̀ àdá ọlọ́run ọlọ́run wá nígbà tí ó bẹ̀rẹ̀ ó mú ẹja lọ́wọ́ ẹja tí wọ́n ti yẹn tó ti gbẹ ibi ọba ti sọnù ibi tẹ́ni tó ń gbé ń wà nù musa ti tẹ̀lé òfin ọ tẹ̀lé ọ̀rọ̀ bí ẹ ti ní káwọn ọ̀rẹ́ sí ibi òkè kan kọsọ ìdí abájọ tó ń fi mú ẹja lọ fọmọ tí ó mú lọ ọmọ tó mú lọ nígbà tó ń rí mẹ́ta kó lè ń fi amú ẹja gbẹ lọ́sí òkun parada mímọ̀ tí ń lọ bí omi yìí kò lè sọ fún musa àlùfẹ́lá tàbí látó fi rìn fún bẹ́ẹ̀ kó tó sọ fún gbogbo ọwọ́ agbẹjáwa jáde ẹja wo ẹja tó ń kéré mọ̀ lójú ọ̀nà bó ṣe ní í pé ọlọ́nkàn aláyè pé kí wọ́n ya wọn sọ́pa ìjà ọ̀nà kí wọ́n lọ́wọ́ à ní kí wọ́n ti rẹ̀ dà ọlọ́run yìí bí tí wọ́n ti ń wá ẹja kí ni wọ́n ti rí Khidiru tó fi nǹkan bọ́ra tá a lé léyìí. ó ní sáà ni wọ́ ó ní Musa ni ànábì ọlọ́run ó ní Khidiru lè olóhùn fẹ́ kẹ́kọ̀ọ́ sí lọ́dọ̀ rẹ̀ lóhùn fẹ́ máa tẹ̀lé lórí tó ń sọ ó ò lè ṣe sùúrù ó lágbára rẹ̀ kò ṣeé ṣe ẹ̀yin sùfí wa fẹ́ káwọ́ ṣe sùúrù kẹ́yìn ọmọ sọ ilmu bàtìn tẹ̀yìn pé kéèké rí fún wọn nìyẹn ẹ̀yin fẹ́ máa sọ ilmu bàtìn tí ó tako bọ́ọ̀lì tọ́lọ̀ ń fẹ́ra ní sọ̀sálà ẹ̀ wá ní káwọ́ ọmọ ṣe sùúrù ká máa tẹ̀lé yín tẹ̀yìn <laughs> pé òní bára Hébírù láti sọ fún yí pé ọlọ́run fún ọ ní àwọn ìmọ̀ kan tèmi ọmọ ọlọ́run sì fún èmi náà láwọn ọmọ kan tí wọ́n náà mọ̀ ọlọ́run wá sọ fún wa nípa ìtàn yìí nínú Suratul Kahf àyà sixty ti dé eighty two ọlọ́run bá ń sọ fún wa yí pé wàyí dé kọ́ ọ̀la Musa àdìfàtàwù. la abrahu hatta abluga majma' al-bahrayni aw amdi akutuba ọlọ́nyẹ́rì anabi sallallahu alaihi wasallam ọ̀nà wọn létí láwọn na rẹ létí máa ń nígbà tí Musa ń sọ fún ọ̀dọ́mọdékùnrin tí wọ́n jọ ń àjò lọ ife òun ò ní yẹ òun ò ní gbò tó wọ́n máa àjò lọ hatta kì í fi débi oṣù méjì tó ti pàdé ara wọn awo omde awo amudeya koko baa àbí ẹ̀kọ́ ìmọ̀rin lọ fún àìmọye ọdún títí títí fi rí jùmọ̀jùmọ̀ gbà rẹ̀ tó bá ti gbà láti fún un فلما بلغا مجمع بينهما نسيا حوتهما فاتخذ سبيله في البحر سربا ọ̀rọ̀ oríṣiríṣiríṣiríṣiríṣiríṣi máa wá lọ́sọ̀dọ̀ àwọn tàbíyì wọ́n fi máa rọ́ àyà Qur'an ẹlòmíì bẹ́ẹ̀ ó ti ó ti ó ti kàánú àwọn Israeliyat àwọn ọ̀rọ̀ ọmọ Israel ṣùgbọ́n ìtọ́jọ́ kókó tá a sàǹfààní bẹ́ẹ̀ fún ilé ayé wa àtàlẹ́ kìyàmọ̀ wa àti Qur'an máa tọ́ka sí tẹ́ bá ka tiwọn ìyàpẹ́ nílé tí wọ́n á pọ̀ jù tẹ̀ tẹ̀ nílé ìbẹ̀mùbẹ̀mù ọlọ́ọ̀bà àlejò láti pé falamma balaga amazima abayinihima nígbàtí wọn bá nígbàtí wọn wá dé majma'ul bahrain táwọn méjèèjì láwọn wọn máa lọ lẹ́sìn yà àfùsáhùmá wọn bá gbàgbé ẹja wọn fatakada sẹbi ilahu fele bahari saraba lọ́ba parada lọ́ba mú ojú ọ̀nà rẹ̀ lọ tó fi débi ní ti ń lọ síbi odò irú ẹja wà lélẹ́yìí kò rìn inú omi orí ilẹ̀ ló ti rìn kó tó wá tún dénú omi ṣẹ́ni pé mọ̀nà kò sì sẹ́mi lára rẹ̀ gbọ́ ẹ gbọ́dọ̀ ní fẹ̀mí sí nǹkan ọlọ́run ọba àlekè ọlá ní máa ń fẹ̀mí sí nǹkan àwọn àdé ń bẹ nú sọ́fíìsì báyìí nígbà bá tó rí ààyè tó dáa mọ́tò bíbẹ̀ lọ́rùn bàbá ti gbé tòmátì rẹ̀ tó jẹrà lé àbámọ́lá rẹ̀ tó jẹ́ bàrí bì í fún làwọn àdéyà ti àwọn ń lọ́nà kan tẹ́lẹ̀ ni nígbà wọn ríbi parada, rọrùn ní Mgbe wá paradà ẹ dìde níbo wà bẹ́ẹ̀ ní rí lẹ́fẹ́ dájú mọ̀jẹ́ ọba ti rí atmosphere tó kò ní develop ẹ̀mí yẹn ò ní wá gbọ́ ti ráyè tó lálàáfíà yọ ọlọ́ọ̀bá gbogbo nǹkan náà ní fẹ̀mí òun náà ní ń gbà ọlọ́ni fàlà máa dá wàzà kọ́ọ̀lá nífàtàwù áti náà gàdá àná lakọ́dílákì náà mi ń sáfárì náà háàdà nọ́sọ́bà nígbà tí a ń kú ní ààyè ibi tí ẹja ti rìn bọ́ lọ́sọ́dọ̀ tí a ti kú òun bẹ̀ tọ́ dáadáa ni Mùsá bá sọ fún fàtàwù ọ̀dọ́mọdékùnrin tó mú lẹ́yìn pé á ti nà kàdá àná ọ̀yà oúnjẹ wa bá wa gbé jáde ká jẹun ọ̀sán aligidáù oúnjẹ ni aligadáù gbèdè lárúbáwá oúnjẹ ọ̀sán ní jẹ́bẹ̀. làkọ́dé làkìyìn náà mi ń sáfárì náà há dáa nà sọ́ba àti ká wàhálà tó pọ̀ lórí ìrìn àjò wa yìí. bóòlì yóò ti wá mímọ̀ tí ò ní kan wàhálà bẹ kò sí ma àbá àmọ́ wá kọ́ mọ̀ mí lé àbí ọmọ wá kọ́ mí lé àwọn ìgbàwàdà lọ ẹ ò sì ní ti àwàdà lọ <laughs> èyí ó di ojú mímọ̀ tọ́jà bá ọ̀nà ọba àbá ni ó kéré àjò ló ti wàhálà yìí. onílà kọ́dílà péye náà ní sáfárì náà á dà nọ́sọ́bà àti kan wàhálà lórí ìrìn àjò mọ̀tá ní lọ́yọ̀ lórí ìrìn àjò wọ̀nyí. kọ́ọ̀dà àrò àyíṣà ibi àwáyé náà ilà sọ́kárátì fa ìní nà sí tòlẹ́tòrò wà má à ń sá ní ihò ilà ṣèyítọ́nù àti àbíkúrọ̀hù wàtàkàdà tẹ̀bí ìlàhù ilé bàárì yìí àjàbá kọ́ọ́lá ọ̀dọ́mọdékùnrin ìbá sọ fún Musa ó ní ara ẹ̀yíta sọ́ọ̀wọ́ àmọ́ ní ìdí àwáyé náà ilá sàkárà ti rà ánú ní èdè lárúbáwá a máa jẹ́ ra àlìkùbùsọ̀ kéèyàn fojú rí nǹkan a sì máa jẹ́ ra àlìbàsíyà a máa jẹ́ àlẹ́ ra ìmíyà a máa tuntun àti kéèyàn onímọ̀ sí onye ara sọ̀rọ̀ amani rẹ musa ìdí àwọn yìí ná sakarati ńgbàtọ alọ farati ta alọ lọ ti bi àpáta báyìí ní nàti ìtòlè fòrò èmi má ẹja yìí wà má àǹtá ní ìlà ṣèyítọ́nù àti kò sí nǹkan kan tó jẹ́ gbàgbé ẹ̀jú lọ ní wàtàkàdà sẹbi yìí láwùjọ òkèlè báhárì àjàbá nígbà mọ́rán títí tí ń wò á ọba mú ojú ọ̀nà rẹ̀ pọ̀n tí ń lọ ojú odò níṣẹ́ mọ̀ á ayé ẹ̀rí ẹja ní ọgbà tó lé ní lọ́rùn padà tó lè ṣe lọ fún mọ́tàlá ẹja ní ti ń lọ odò yìí. àti irinṣẹ́ tí wọ́n jẹ́ èèyàn gbàgbé nǹkan náà àti ṣe ìtọ́ ni wọ́n ṣe ìtọ́ gangan ní ó ìgbàgbé ìdíwọ́ tẹ̀síwìsì ròrò ìlú ó kìrìẹ́tì sí yàn ròrò ìlú ní ọwọ́ àjẹkùn lè ọgbà gbogbo ìtọ́fẹ́sẹ̀. nígbà bá ti ń gbé ara nǹkan kan ó ti gbàgbé nù iná yìí ò ní ní fi sọ̀ láti oríṣiríṣi tí òtún mọ ọ̀rọ̀ tẹ́lẹ̀ ní ọmọ ọ̀rọ̀ létí ọ̀rọ̀ lé ìpínlẹ̀ ọba gbàgbé pé ló àwọn ṣùgbọ́n lọ́wọ́ ọmọ ń wá fi ìgbàgbé sí sọ́dọ̀ ara rẹ̀ àlè Musa náà gbàgbé ìbá ya kí Musa náà sọ wa pé ńgbà pé ẹja wà lọ fún fún sí yí àwọn bá ọyá pé ọyá ọjà máa lọ tó ti gbé ẹja ń Musa náà sọ. kọ́ọ̀lá dáálíkà máa kò ná nàbọ̀gbé dá àtàrí ìdí musa sọ pé nǹkan wà lọ́nà nìyẹn ibi ẹja bá ti sọnù oge náà là ń wá tẹ́lẹ̀ ní nǹkan sọ fún ọ tẹ́lẹ̀ ní farita da améjì wá tẹ́rí padà ala àtàrí ìmá wọn ń tọpa ọ̀nà tí wọ́n gbà wá tẹ́lẹ̀ tí wọ́n gbà débi tí wọ́n ń tọpa yẹn padà lọ síbi ẹja ọ̀sàfà yẹn tí lẹ́yìn tí ń tọpa rẹ̀ lọ fàwájàdá abdulhamid ibadina. آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما àwọn àwọn méjèèjì bá rí ẹrú fún ọlọ́run nínú ìròyìn tó dáa jù bí ẹ máa lórí àwọn àwọn ìnábì ọlọ́run náà ní abudu bẹ́ẹ̀ náà ni wọ́n bẹ̀ dé ènìyàn ẹrú sìn ọlọ́run lọ jẹ́ fàwájàdá abidani wọ́n wá rí ẹrú sìn ọlọ́run ọba kan mí ní ìgbà àjìnà nínú ẹrú sìn àwọ̀ ọlọ́run àtàyínáhu rahmatan min indina àwọn ọlọ́run afún ní àánú látọ̀dọ̀ wa àti ìmọ̀ àtàánú ọlọ́run lọ́dọ̀ dáhùn fún sàánú wa náà pẹ̀lú ẹ̀kọ́ gbogbo ọmọ wa o. àtàyínáhu rahmatan min indina àwọn ọlọ́run afún àjogún afún ní àánú látọ̀dọ̀ àwọn ọlọ́run wàhálà múnáà mi ní lájú náà ìmọ̀ àwa fún ní látọ̀dọ̀ àwọn ọlọ́run àwọn àbá mi àwọn míì jẹ́ jẹ́ tó fi máa ní ilmu ladunni ilmu ladunni onáni onáni tẹ́jọ́rù méjì ilmu ladunni ìmọ̀ dàrẹ́tì látọ̀dọ̀ ń jẹ ẹ̀kọ́ ni òye sí bá òye sí wọn ẹ̀kọ́ lójú ọ̀nà àwọn ànábì kèsè pé kéèyàn yẹ tẹ̀ kúrò lọ́dọ̀ àwọn ànábì ọlọ́run kó wá ní ìmọ̀ ìbílí lónìí ọ̀n tara rẹ̀ dẹ́yìn. kọ́ọ̀lá làbú musa hali atẹ́bìrúkà alá àǹtọ́ alimani mímọ́ ìlúta rúṣìdá. musa wá sọ fún yí pé tí mo lè tẹ̀lé ọ ìyá arákùnrin torí pé kó o lè fi mọ̀ mí nínú tọ́lọ́ fi mọ̀ kọjá ìtọ́sọ́nà kọjá ìmọ̀nà fún ọ. قال إنك لن تستطيع معي صبرا ọwọ́ àtọ́kùn mọ́sá ibi ọ̀mọ̀ lè fi sùúrù pẹ̀lú mi àwọn ní àfíríkà wọ́n fẹ́ káwọn oníṣẹ̀lẹ̀ àtàwọn fi sùúrù pẹ̀lú àwọn káwọn gbọ́gbọ́ gbọ́gbọ́ káwọn arọ́jú káwọn pé kama ni Allahu Akbar káwọn sọ̀lá àgbà. ntọ́wà lára àwọn ogun tọ́jà aláàjì náà bá wọn ṣáàjì ìdá lọ́sọ̀ bá wọn ti pẹ́ o ọlọ́run ti àlákà ẹ̀ nílùú ìbàdàn náà ni. wàkẹ́yì fàtọ́ nírú àlà àmàlà láǹtòlẹ̀ bíi ìfòmùrọ̀ kédèrò sọ fún yìí pé bó ti fẹ́ lórí ìpele ìmọ̀ rẹ̀ òyìnbó rẹ̀ òun ní máa ń bá ẹ̀. kọ́lá sátẹ́júdù ní insha allah sọ́bírọ́ wàlá àti ìlàkà àmúrọ́ à wọ́n ní pẹ̀lú ògùn ọlọ́run pẹ̀lú fífẹ́ ọlọ́run ọba nílẹ̀ tí ó ṣe sùúrù n'isi ìsìrí yapa àlámọ̀rí rẹ̀ àdéhùn tó nìyẹn kó bá ìfẹ́ ọlọ́run mú mú sáà ti ọba ṣe ọba ọlọ́run mú náà. kọ́lá báyìí ní sábàtà ní falafes alni àṣẹ in àtà òṣìṣẹ́lá kàmínú bìkìrọ́ ẹrú ẹrú ẹrú ọlọ́run ọwọ́ sọ fún musa yìí pé tó bá jẹ́ pọ́ wàá tẹ̀lé mi bó ṣe wí ọ gbọ́dọ̀ bí mi léèrè nǹkan kan títí tí tẹ́mi gan tí mo á fi máa ń ṣàlàyé rẹ̀ fún ọ fáńtọ́lá kọ́ ọ àméjì ọba gbéra hàtà ìdá rọ́kìbá fi tẹ̀lé iná sí àwọn méjèèjì ọba gun ọkọ̀ ojú omi kàràkà ha aláàbà ọkùnrin ọba dá ọkọ̀ ojú omi lu plénù tí a máa mú ó sì wà láyé nìkan náà ọkọ̀ ojú omi ọlọ́pàá ọba dá lu à tí ẹ̀ báyìí ti dá ọkàn ọlọ́gbọ́n tó bá ti dá lẹ́gbẹ̀ẹ́ ọfẹ́ kó mi ọ̀rọ̀ wọn lólé nù tó mi bá ìdúró wọn lólé pírọ́blẹ́mù tẹ̀lẹ̀ ní ẹ ọkọ̀ tẹ̀lé mi kọ́ọ̀t mo sọ farabalẹ̀ afárá títa ha ní ká àhàlà ha ìmọ̀lẹ́gẹ́ yóò ṣe dídátọ̀ ọ̀dá ọkọ̀ ìlú sọ́ọ̀fẹ́ kí àwọn tí wà ní ọkọ̀ sọ́ọ̀fẹ́ kí wọ́n fún wọn kẹ́yìn ni ọkẹ́ káwọn náà làbúrò náà wà ní ọkọ̀ ṣé ọfẹ́ gbogbo wọn kẹ́yìn ọ̀tọ̀ ní tá a bá wọ̀ pọ̀ nínú òfin yìí làkọ́jú jí ìtaṣẹ́ ìmọ̀ràn òfinú sẹ́yìn bọ̀ wá o tọ́ba fi káàtì ìparí ìmúra yàtọ̀ sọ́bi ìmúra tó tó alam akul innaka la ń tẹ̀sẹ̀ sí àwọn ìyá sọ̀bẹ̀rọ̀ ọwọ́ sọ fún Musa pé ebi síbi òtún sọ fún ọ tẹ́lẹ̀ kó lè ṣe sùúrù kọ́lá làákù àtòbí ní tìmọ̀ sí i. Musa rí pé ọkọ̀ ọ̀tẹ̀rì àwọn sáà ń lọ náà sí mi irú ìmọ̀ wò lélẹ̀ àwọn àtọ́ fún pé láàtò àtòbí ní má bàbí wíì bìmọ̀ ànà sí ìtù nítorí pé mo ti gbàgbé wọ́n gbàgbé wí ọlọ́run gbẹ̀ bá ìlú torí tó bá gbàgbé mo gbàgbé nì wàlá torí yẹpẹ ní mímí àmúrí ọ̀sọ̀rọ̀ mọ́tì àlàbọ̀rùn ìnira kankan fún mi lórí àlámọ́rí mi mọ́jẹ́ rí tòrò kankan fáńtọ́lá bí bàbá bí lọ hàtà ìdá làkìyà bùlámà ń fàkọ̀tálà kọ́lá akọ̀tálítà náà sáǹdẹ̀ kì í yí àtàǹdẹ̀kọ̀ èdè náà sí lakọ́dí jíkítà ṣe àdùnnùkìrọ̀ àmì ìgbà bẹ̀rẹ̀ tuntun lọ àtà ìdá alákìyà agolama wọn bá rí ọ̀dọ́mọdékùnrin kan alugolamu ní èdè lárúbáwá kìí dàgbà olùtòbí ọmọ mẹ́tàlá sí mẹ́ẹ̀ẹ́dógún fakọ́tà làwọn a oúnjẹ náà nínú àdìsọ ní ogbórí ẹsìn ogbórí ẹsùn mọ lọ́wọ́ abẹ kó mẹ la ilaha illallah. ṣé ká jẹ́ kẹ́yìn tún fi ọmọ apààyàn lọ kẹ́ wọ́n sọ pé bàtì níyà ni àwọn ní àkíkà àwọn ògbéyìn lọ kóòtù tí wọ́n tèkì sọ́ọ̀tù fún yẹn yọ́n àtọ́ bí lùmù bàtì ní ká máa fílẹ̀ jẹ́ apààyàn lọ. níta ẹ fẹ́ fi tẹ̀lé òní jẹ́rìí fún yín kò ṣeé ṣe kọ̀kọ́ síbù yọ́ọ̀bà yìí jẹ́ kìí ṣe káàtó ọmọ ọlọgbọ ọlọdọ ṣe yàwó yàwó kọmọ wa ti mọ ilé fòǹfòǹ lọ́wọ́ à kọ wá ní ilmu bàtì nínú bàtì ní ìyàwó nu bàtì ní ìjọba mú kí ọkọ tì náà lọmọ tìyàwó tẹ mọlẹ kò wá ń tìyàwó yàwó mọlẹ oṣù kìíní mọlẹ oṣù kejì mọlẹ ọlẹ ń gbọwọ à mùnàbìkì nípa kò ní wọn ń pè nínú Islam. nígbàtí kédèrò kó parun bá ọmọ yìí kọ́ọ̀lá akọ́tálítà nafsanzeki iye àtàǹdìrẹ́ ìrì nafsin làkọ́díjì ìtàṣe ànùkẹrọ. ó ní ìrẹ̀ ìrẹ̀ kédèrè ìrẹ̀ arákùnrin yìí sọ́wọ́ a máa gba ẹ̀mí kan ọmọ pa ẹ̀mí kan tó mọ́ tí ò lẹ́sẹ̀ lọ́rùn láì fi kú náà pààyàn làkọ́díjì ìtàṣe ànùkẹrọ. ikí ọba tẹ̀lé àwọn ọmọ ìlú wáyé ló ṣe yìí báwa náà ti gbọ́dọ̀ mọ sọ fún àwọn ní ṣéyé sófì náà nù pé bí ọba tẹ̀lé àwọn núkírà tí ànábì Musa ànábì Ọlọ́run ló ní núkírà ní tó mú wáyé kọ́ọ́lá alam akólaka ìnáka là ń tẹ̀sẹ̀ sí ìhà mà ìyá sọ̀rọ̀ à ó ní sẹ́yìn wá ti sọ fún ọ ní pé o lè ṣe sùúrù pẹ̀lú mi àkọ́kọ́ ọ̀dà ọkọ̀ ojú omi ìlú ìyẹn ò tó kéré ìyẹn ò lè fa ìparun kọfà parun ó ti ẹ̀mọ́ mọ̀ wá pẹ́ pààyàn ni. yìí ń sáálí à ń ṣe ń bá dàha fàlà tó sọ ibi ní kọ́dìbàlà sàmì ladùn ní ọ̀dọ̀rọ̀ à. musa wa sọ lẹ́lẹ́kejì yìí pé n bá tún lè béèrè lọ́wọ́ rẹ wọ́n fi lè jẹ́ mọ́ ta àjọ máa fà ń kọ́díbà láti àmì ńládùn ní òdòrọ̀ ó ti bí ògóńgó àwáwí tó lè fi tìmí lẹ̀ pé máa lọ tiẹ̀ lọ́tọ̀ kémi náà máa lọ tèmi lọ́tọ̀ fàǹtọ́lákọ́ hatta ìdá àtàyà àhàlàkọ́ríyà ti ní sẹ́sẹ́ fàbáwò àyùdọ́ yìí fàwájádá fi ha jìdá rọ̀ yìí rí ìdù àyànkọ́ gbọ́ قال لو شئت takasa àlẹ́yìí àjọrọ́ lọ́wọ́ fáńtọ́lá kọ́ amédèjì bá bẹ̀rẹ̀ له rìn lọ wọ́n bẹ̀rẹ̀ sí lọ hàtà ìdá àtàyà àhàlà kọ́ríyà tí ń tí wọ́n fi wá dé ọ̀dọ̀ àwọn èèyàn tí wọ́n wà ní abúlé kọ̀ọ̀kan ìtẹ́tẹ́ àmọ́ àhàlàhà wọ́n bá sọ fáwọn èèyàn tó wà ń bẹ̀ pé ẹ̀wá dákun ẹ̀fà wọn ló ń jẹ táwọn ọ̀jẹ́ fàbà ayọ̀dọ̀ yìí fòhùn máa wọ́n fọ àwọn láwọn olè àwọn olè ti fòhùn àlejò fún wọn inú àṣà àjọ nǹkan ni àlejò bá ti dé ẹwẹ fọ́ọ̀mù rẹ̀ ẹ fún lóúnjẹ ẹ yọ jẹ ọjọ́ kìíní yọ jẹ ọjọ́ kejì yọ jẹ ọjọ́ kẹta wá ti jọ kẹta tó gbẹrù rẹ̀ tó máa bí nira àti ẹ bá ní ojú bí olóko. wọ́n láwọn olè fún wa ní kònà àlejò àlèkérà ni wọ́n ń pè é. fàwájàdá fi ha jidaran láì jẹun láì mú wọn bá wá rí kan yòrí ìlú ayé ńkọ tó ti súnmọ́ láti pé kó tiẹ̀ ṣubú kó wó fa akọ ọmọ hediru bá sọ fún musa yìí ya ògiri yìí kọ́ a àfi ká mọ kọ́ mọ wò ká fún kọ́ọ̀lá làwọn ṣe ìtàlá ṣàkásá àlẹ́yìí àjọrọ̀ musa sọ pé ìta àfihàn wàhálà yìí jẹjẹ káwọn afẹ́kan sọ àwọn èèyàn káfẹ́ bá wọn ti tẹ́ o táwa ti tán ogún jẹ wá o kójú wọ́ ọ̀yà fún wa kí ọ̀wá iṣẹ́ iṣẹ́ bọ́ra lásán ló jẹ́ wúlọ. <laughs> bẹ́ẹ̀ bí ọkọ̀ tí wọ̀ tẹ́lẹ̀ wà ní ibi ọkọ̀ yóò ole ẹ̀jẹ̀ á ní wọ́n sá gbé táwọn ọ̀sẹ̀ ni ẹ bá ní kò gùn wọn bá fi àjọ fún ẹ pé ẹ gbalada ó gùn sẹ́ni bá tó ń dá ọ̀pọ̀ lù <laughs> bright mọ́tà gbà àwọn tí ẹ ní wájú wò ní ilé agbóhùn mọ́tò iṣẹ́ tó wà kọ́kọ́ pé kó tún lu ọkọ wọn láì jẹ́ <laughs> ìwà tí ọlọ́kọ̀ sọ fún ó gbìyàn láti ibi ìdébẹ̀ láti olómi bí ìdébẹ̀ rẹ lọ́fẹ̀ ọmọ rẹ̀ bá tún kọ́ gbẹ̀nu mọ́tò irú èèyàn ò ìtorí ọlọ ẹ̀tọ́ sanwó gan àti wàhálà lórí rẹ̀ ẹdí òtún sanwó tó tó kọ àti wàhálà rà yìí. kọ́ọ̀lá àádá fìrọ́ọ̀kù bẹ́yìn ní bẹ́yìn níkà. سأنبئك بِتَأْوِيلِ مَا لَمْ تستطع عليه صبرا arákùnrin wa sọ pé rẹ Musa àdá fìrà kúbẹ ìní ìwàbẹ ìníkà eléyìí ni òǹkùn yà láàrin èmi àti ẹ ìtajọsẹ ìtó ntọ́lọ̀ ń gbé gbàgbọ́ èdè tó kọ́ wa máa lọ tẹnumọ́ kó wọn fi lè fìrà kú o. سأنبئك بتأويل ما لم تستطع عليه صدرا àwa ni wà á ṣàlàyé fún ọ báyìí ìtumọ̀ gbogbo ń tó lè fi sùúrù lórí ẹ̀ báyìí ọlọ́run náà lọ́rọ̀ ṣùgbọ́n kò fi yùn rán wọ́ amasẹ́fì nẹ́tù ọkọ̀ ojú omi tá a gùn tí mò ń dá lu fàkà nẹ́tìlímọ̀ sáà ọkọ̀ ojú omi ń àwọn tálákà ni ẹ ní àtẹ̀yìn ọ̀gbọ́dọ̀ ní tálákà tálákà kó ápùwò ní nǹkankan kò tètè ó ní nǹkankan náà ni àbí ẹ̀kọ́ ni láìró kó ibi ń títì èèyàn bá mi rí ìlú ti dàgbò kálukú náà ni ó ní kí ọ manage ó lè mọ́tò ní kí ọ sá manage ẹ̀ ama sẹfi natu ọkọ yẹn bàtà nati lima saaki na àwọn tá alákàkán ní ẹni ńgbà bá fẹ́ fi sàkà rẹ ní dílẹ́ẹ̀sì àwọn èèyàn bí ẹ̀sẹ̀ ní bùkátà sí ìlú owó pé kí ni ẹ ní ìtí ẹ ní nǹkan ló wò tí ẹ ní ìdì ìlú owó ọ̀rọ̀ tó bá wọ aṣọ tọrùn báyìí ra àbótira nígbà tó wó bẹ èmi bí orí irú ẹ̀wọ̀ nǹkan ti dánú lé ọkàn ọkàn ọkàn ọkàn fúnra ẹ̀ ti ọkàn mánéjì ní inú àwọn masaki dákọ pé mọ́ fún sàkà ní sọ́dá kọ́ọ̀tù ì ni àlè ha tẹ̀bá fẹ́ pín yí àwọn tálákà tí ẹ máa fi gbọ́rẹ́ tí wọ́n fẹ́ nítorí ọlọ́run ẹ̀fún wọn kì í àtàwọn àwọn ní nǹkan bí ojú omi ṣùgbọ́n fún wọn ọ̀jọ́ra wọn ẹ̀fà wọn àwọn àbá ni sọ iná wọ́n sì ìgbẹ́kọ́ máa ń nìkan iná ọkọ̀ ojú omi yẹn fàkà nàtìlímàtà kì í na àwọn tálákà kan ní ẹni yàmàlú nàfẹlẹbàhàlì orí odò làwọn ti ń ṣiṣẹ́ orí òkun ó gbé àwọn èèyàn láti ibì kan lọ síbi kejì ó sì gbowó tí wọn ìjẹun faratu ani ayibaha hidiru sọ pé dídalu tí mo ń dalu mo fẹ́ fi àléébù sí lára ni téèyàn náà fún wa dà kọ́ fàléébù sọ́kọ́ ọlọ́kọ̀ tí gbé ọlọ́kẹ́ yìí. wa wàkánà wàrà ahùn mẹ́lẹ́kùn ya kótókó látẹ̀sí yìí náà sì ń gàtùbà níwájú wọn tẹ́ ń ọba kan bẹ́ wájú wọn tó gbogbo ọkọ̀ omi tó wá ti dá lálàáfíà ìmọ̀ àgbà láti ní. wọ́n àwọn ilé ìwò ilé ìkàmì máa ọdún táàbí bú bá yóò fẹ́ ẹ má gbé sílẹ̀ ẹ má gbé sílẹ̀ eléyìí bí èèyàn bá gùn àwọn ìgbà wo ló fi rọ́ síbẹ̀ tí ó bàjẹ́ ó nítorí ní tó ń fi fẹ́ẹ́ sí bá nù torí ẹ̀ ló ń fi fi àléébù sí lára ìwé kọ́ máa gbà wàráhùn ní ìdílé lárúbáwá bí ti ń túmọ̀ sí ẹ̀yìn náà ní ń túmọ̀ síwájú wọ́n ń pè nínú asmail adobar ẹ̀ wọ́dà opposite àwọn èèyàn wà ní ìdílé lárúbáwá bí záwùjú ti ń túmọ̀ sí ọkọ bẹ́ẹ̀ náà ní ń túmọ̀ síyàwó bẹ́ẹ̀ náà ní wàrà àwọn onímọ̀ mi sọ pé wà káánà wàrà àhún yẹn ẹ ìkékèké àmọ́mù tó wàrà àhún yẹn ẹnìkan ti ń wá bí ó ṣe gba ọkọ̀ wọn náà ni mọ́lìkún ọba kan ni yà á kótó kúlà tẹ̀sí iná ti ń ga suba kúlà tẹ̀sí iná ti ń sọ́ọ́lé àti ń ga suba tọ́wọ́ ẹ pé kúlà tẹ̀sí iná ti ń gbà àti ń tọ́lá lébù àti ń tí ọ̀lá lébù yọ ọba mi ṣùgbọ́n wọ́n ti pa sífà rẹ̀ wọ́n ti pa sífà rẹ̀ yìí pé yá kódòkó ńlá tẹ̀fínà ti ń ká àlìyà ti mìíràn lè rí lóbi sọ́ọ́lì àti gbogbo tẹ̀fínà tó bá ti lálàáfíà àti ọ̀la lè lù lára ẹni máa ń gbà. so làwọn olórin fi sọ pé àfọ ní alifia tó fi sọ pé wà máa mí náà lè máa ní awi iná àti ókèlì yẹjú tó hàbíkù hu wá fi iná àti yẹkẹlì. so gbogbo tó bá ti jẹ́ náà tó àbí máa ní ọ̀hútì tá a bá ti gbọ́ yé nú ọ̀rọ̀ àlè

wa á mọ̀lì gùlámù ajẹ́pẹ́tọ̀ ọba kan disappointment mọ̀jà kan múná bí ike ọlọ́run ó lè jẹ́ pé ọlọ́run ọba àlèkè ọlọ́ọ̀bẹ fi dada fún ọ ní obìnrin kan sọ fọ́kọ rẹ̀ níjọ́ kan obìnrin tí mo mọ̀ o wípé ọ̀rẹ́ wọn bẹ́ẹ̀ sára fún owó ọkọ̀ ọkùnrin òsì tí ì pé àwọn lọ́rọ̀ wa ọkọ bá yarí fún òògùn ní owó ní bá ń bọ́kọ̀ ọjà ìbínú sí tó o sì mọ̀ pé òun sì ní kó gbogbo láti rí ọ̀rẹ́ òun tí wọ́n ti wọ́n ti lélẹ̀ àwọn ọjọ́ ọmọ ọlọ́mọ ọ̀pọ̀ ni òní iná ló ń sọ pé kò fún lówó gbàdúrà òbí dọ́pẹ̀ yìí ti fóònù ó dé báyìí ló ṣe tí kì í ṣe lásìdẹ́ǹtì ọba lọ jìmọ̀ kọ rẹ̀ pé ilé ìmọ̀ òlélẹ̀ ọba ti yá mi lówó ní ìdáhàjọ wà pọ̀ náà ẹ̀ òtítọ́ bí ọlọ́ọ̀ kọ́lọ̀ ń kó sàmójúkò fún arábìnrin náà kọ́lọ̀ wọn gbà bọ̀ rẹ̀ torí mùsùlùmí ọmọ ìyá wa náà ni. wà á mọ ìgbìláàmù ó ní ọmọ tó ní ó gbórí ẹ̀ wá bí tó ń pa fàkàánà ábáwá ahùn mi náà ni bàbá rẹ̀ àtìyá rẹ̀ mú mi nílé wọn fakasina ayọ̀rìdìkà wọn àtùgbéyà àwọn akóbọ̀rọ̀ àkàtìyà nìyẹn. mana káfà wọ́n lè ṣe káfù lélẹ̀ nítorí lékè náà ni wípé kọ́mọ́jà ikú ọmọ yẹn yọ wá sọ àwọn òbí rẹ̀ méjèèjì yọ sọ wọ́n di tòkè yá ni wọ́n wọ́n yàtọ̀ dùnmọ́ tó lè nǹkan ńlá títí náà ni sànù wá ẹ̀ kò sí tí èso ọ̀yàn dà nítorí ìfẹ́ a máa sọ yẹn di ọ̀lẹ a máa sọ yẹn di ẹni tí ọmọ bẹ̀rù òsì tí òfin náwó sójú ọ̀nà tó lọ́wọ́ nítorí ọmọ mi wà jẹ báyìí èkú ní nǹkan níbi tí òtún wá tó wá béèrè lọ́wọ́ mi. ó ní àwọn ọmọ yẹn tó bá lè dàgbà yóò sọ àwọn òbí rẹ̀ méjèèjì yóò sọ wọ́n di kèfèrí ọlọ́wọ́ bá àlékè ọlá kò sì fẹ́ kèfèrí fún wọn ọmọ mi ìtọ́ bá kú ó gbà fọlọ́run ló ní nǹkan rẹ̀ kọ́lọ́n dáa kó máa mú wa dúró lórí ẹ̀sìn tọ́lọ́run o síbà tí ọjà gbára ọlọ́mọ fi kàn wá o ọlọ́run gbọ́ àwọn ọmọ wa o. ọlọ́run sọ pé fàárà dínà áyùbòdìláwò máa rọ̀bù máa kẹyẹrà mí ní wùzàkà àtàwọn akọ̀rọ̀bọ̀rọ̀ máa ìdúró ni ọba rẹ ọfẹ́ ti fáwọn òbí méjèèjì ni ó lóore ju ọmọ zakata tí ó jẹ́ mímọ́ fún wọn wà á sọ̀rọ̀ bàrù ọmọ tí ó tún jẹ́ aláàánú jù ju ọmọ ilé lọ lọ́lọ́nfẹ́ ṣe fún wọn wà á mọ ìdí dáàrú ṣùgbọ́n ilé tọ́fẹ́ wó ògiri tọ́fẹ́ wó tá a ti sẹ́ ń bẹ̀ tá a gbé dúró padà tá jẹ owó fàkánà lígula ẹni yẹtí mẹ ẹni tìlẹmọ bíi náà ó ní àwọn ọmọdékùnrin méjì kan ni wọ́n ní. wọ́n sì jẹ́ ọmọ kan bàbá wọn ti kú ṣùgbọ́n ní olú wọn wà wọn ò sí ní abúlé kó yẹn iṣẹ́ tí kú wọn dá lẹ́nu yẹn hazimu wọn jama'a ibi tó ti ń dùn tó ta tó ń jẹ oríṣiríṣi ti ń lọ tó èéfín ń sọ gbogbo tí máa dáná a wọ́n ṣe sùúrù dáhùn yẹn rọ̀ bí ọjọ́ mẹ́ta oṣù kan èdè ògbóúnjẹ wa èdè ògbóyìn wa bá ti wò yẹn yẹn pé àmọ̀rí oúnjẹ lónìí àmọ̀rí lánàá kálukú oṣù ká ẹjọ́ lọ́mọ tó tó tó pàdé pàdé nìyẹn torí pé bá ẹ tètè ràn ikú bá ti mú ẹnu jẹ wọn kí wàá mọ̀ fún ọ bá ti mú kò sí nǹkan kan dá ilé sí tó lè dùnmọ́ ìfẹ́ máa ràn wọ́n lọ from time to time from time to time wọ́n mọ̀ tùká tí ọba sínú lọ́wọ́ wọn ó tùká ẹlòmíì lè mọ́ rira ọmọ tí ó fi dẹ̀yìn ogójì ọdún nǹkan ńlá ni kú ọlọ́nkọ́ sàánú ni bàbá mọ́ méjì lọ wọ́n ti lè mọ ẹ̀jẹ̀ ògùn ó ti mọ wà níbi tí ẹ gbé ọba jẹ́ pé ẹnu jẹ́ wọn ló mú lọ à nǹkan ńlá dénú ọ̀sẹ̀ díẹ̀ là ń ó ní ọlọ́ọ̀bà àlìkíọlá wọ́n fẹ́ káwọn òṣìṣẹ́ yẹn ni ṣùgbọ́n ògiri tó wó yẹn ó ní àwọn ọmọ ọ̀dọ́mọdékùnrin méjì kan ló ní làwọn méjèèjì ọmọ òrukàn làwọn méjèèjì ṣùgbọ́n náà wọ́n gbé wàkàánà pẹpẹ ọ̀rọ̀ kan wá ń bẹ lábẹ́ bí ògiri yẹn tó pé àwọn méjèèjì ní ẹn ní kí ọjà bí ogun fún wọn ààbò ogun máa ń sọ bàbá àwọn méjèèjì wá jẹ́ lọ́dọ̀ ọlọ́run ìjẹ́niire rẹ yọ ọ̀ràn ìyàwó yọ ọ̀ràn ọmọ bẹ́ẹ̀ náà ni tí ń ṣe náà tó jẹ́niire yọ ọ̀ràn àwọn ọmọ ẹ̀ obìnrin tí àlùbáríkà tó ń lórí pé ah, ọmọ ọ̀run dáyàtọ̀ ọlọ́run ní dáadáa nù dáadáa bàbá wọn jẹ́ ní dáadáa òbí wọn jẹ́ ní dáadáa nù dáadáa náà àfẹ́dúkẹ́ ayọ̀ ráre fàrà dàrọ̀ bùkà ayébúlùgà àtúndáhùmá ọlọ́run wá ń fẹ́ káwọn ọmọ yẹn kí wọ́n dàgbà kí wọ́n taagun káwọn ló di àgbàlagbà tó ti kí wọ́n lè dàgbà sí i ọ̀yẹ́ sẹ́kìrìjà kanzahuma kọjá pé àwọn náà wọ́n wàá fọwọ́ wọn yọ pẹpẹ ọ̀rọ̀ tí ń bẹ lábẹ́ gànà yẹn àwọn náà wọ́n wàá fọ́ yọ rahmatan min rabbika eléyìí jẹ́ àánú látọ̀dọ̀ ọlọ́run ọba rẹ ti ń tọ́jú wọn náà wà máa bá àìsùhù àti àmúrí aláàbọ̀ wà máa bá àìsùhù àti àmúrí kéèké pé mi mọ̀ ń dá nǹkan ṣe àti ọlọ́run ọba rẹ ní ìwọ́n tún fídà tí ọjọ́ ànábì ọlọ́run lẹ́yìn ànábì Muhammad sàtọ́lá ní wọ́n á sọ pé kò sí nǹkan báyìí lòun náà wọ́n á ṣe kí wọ́n á takò àti tí wọ́n á takò sẹ̀rí àná. dáàlíkà tàwí lùmọ̀ làǹfẹ̀sẹ̀tì ìhàlẹ̀ yìí sọ̀bìrọ̀ ẹ́ tẹ́sí àfọ̀ dáàlíkà tàwí lùmọ̀ làǹfẹ̀sẹ̀tì ìhàlẹ̀ yìí sọ̀bìrọ̀ ó ní eléyìí náà ni ìtumọ̀ tó ṣe tó lágbára àti ṣe sùúrù lórí ẹ̀ pẹ̀lú wọn bá tá a tú àti bá a ti bá lọ ó yẹ ká ti mọ irú èsì tá a fún àwọn túbú tí ẹ ń kílè mọ àkíkà tí ẹ fi ń takò sẹ̀ríà tí ẹ fi sọ pé àwọn èèyàn kan ọ̀rọ̀ ọ̀rọ̀ fún wọn kọjá tó àwọn ọmọ ìlú sẹ̀ríà Islam. ṣùgbọ́n nù tá a tún lè sọ fún wa ona náà wípé nǹkan àkọ́kọ́ ọ̀rọ̀ hidiru àti musa yìí ọwọ́ quran quran sì ni ìwé òdodo táwọn bẹ̀rẹ̀ wà wà mùsùlùmí lójú ká nígbàgbọ́ sí i mo ti yín ti wá ìlú ti yín tẹ́ǹtìlẹ̀ kìtàbù lásán ọ̀rọ̀ ọpọlọ lásán lẹ́ẹ̀máa fi wá kọ̀ǹdẹ́mù sẹ̀rí àmọ́ wa lọ́wọ́ kò ẹlẹ́ẹ̀kejì ni pé kédùrú wà lórí sẹ̀ríà kan òfin tọ́lọ́n kan tọ́yàtọ̀ gbèdégbé sí ti Musa torí ẹ̀ ni Musa fi ń takò ajẹ́pẹ̀yìn náà tẹ́ bá ń kílèmù pé òfin kan tó ń bẹ fẹ́yìn lọ́tọ̀ ti kù á máa takò yìí náà ni bí Musa ti ń takò Khidir ẹlẹ́ẹ̀kẹta ni pé anabi Musa alayhi salatu wa salam nabi yu mursal anabi ọlọ́ntọ́lọ́rọ́ ń tẹ́ni ó sì ń takò Khidiru lórí gbogbo tí ń ṣe nítorí pé ìǹkaàrù lè mú ń kárì wá jùbọ́n nínú sẹ̀ríà Mùsá àti tiwa tẹ́ ẹ bá rẹ̀ tí ń ṣe tí ọ̀bá sẹ̀ríà ọ̀tọ́lọ́nù kátàkù jíjẹ́ ọ̀rọ̀ yẹn kódà sẹ̀ríà sọ yìí pé tẹ́ ẹ bá lágbára tẹ́ fi yí padà kẹ́ ẹ fẹnu sọ tọ́ba jẹ́ pé tẹ́ ẹ bá ní kẹ́ sọ yóò tún di ọ̀rọ̀ tí lọ́rùn lórí ìdìbò náà ẹ fẹ́ẹ̀nì káwọ̀ ọmọ sojúṣe tiwa láti máa takò yìí torí ẹ̀ ló fi jẹ́ ọ̀ràn ẹ̀ lórí àdúgbò ń ṣe ọlọ́run òdodo kọ́ máa takò ìtẹ́ǹpé ní ilmul baatin pé ìmọ̀ tó ìmọ̀ kọ̀kọ̀ pẹ̀lú gbólóhùn rẹ̀ tó sọ wípé wà máa ń yẹ bútẹ́ sọ̀rọ̀ ìrọ̀lì ìsìláàmì bíi náà fáláhì yóò kó bàlá mínúhù wà ó wà fẹ́lẹ̀ àákérọ̀ tèmi náà lọ́kọ̀ ọ́ sí rí i. ńgbà tẹ́ ẹ bá ń sì bàjẹ́ tẹ́ǹsì tí ọlọ́ọ̀bà àlejò wípé ẹ fàlà ń yóò bá lámì níbù ọlọ́run nígbà lọ́wọ́ ẹ̀ nígbà tó bá sọ pé o ti sílọ́ọ̀ sílọ́ọ̀ débi pé ọlọ́run yọ̀ǹda ilá ọ yọ̀ǹda àṣùbà fún ọ rẹ ò ṣe mùsùlùmí náà nà kiri kebèrè àwọn afẹ́ká wọ̀dá ọ kọ́ ọmọ sọ pé wọ́n fi ń ọlọ́run bá sọ pé ọlọ́run ló yípo gbogbo nǹkan pẹ̀lú rí ẹ̀yin wá lẹ́yìn rí ọlọ́run ànábì sallallahu alaihi wasallam nígbà tó sì rìn àjò lọ sánà wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ tó sọ ọ̀rọ̀ lọ ó ní nurun anna ara àyè mi ọ̀sọ̀ pé inni ra'aytu nuran ó ní ìmọ̀lẹ́ mórí ó ní ìmọ̀lẹ́ mórí inú àdìsí mi ó ní ọlọ́run ọba àlejò ọlá ó fi ìmọ̀lẹ̀ ṣe gàgà fúnra rẹ̀ débi wípé gbogbo nǹkan yòówù tó bá ní kó ìmọ́lẹ̀ yẹn yọ ìyọ gẹ́gẹ́ bí òjé ni ọjọ́ ọlọ́run àwọn ọlọ́run ọjọ́ ga gbogbo àwọn ànábì ọlọ́run lọ sí sánmà ó tún lọ débì kan débì kan ìwọ̀rọ̀ lọ wọ́n máa fi ọpọlọ àwòyàn mọ̀ fi asọ́nà ìpè bàbá kan lódò ọba bẹ́ẹ̀ ni ọba fún náà lásìkò ọba ṣe é ṣe é ṣe ẹlòmíì wọlé lẹ́yìn rẹ̀ ó ti jáde òun sáàpọ̀ ẹ̀ bẹ́ẹ̀ wọ́n bá tún ní yóò wọ́n ní kò tí ọjọ́ òtún ṣe sí náà ni nígbà ọ̀yá ẹjọ́ èmi ò ṣe mọ́ fẹ́ jáde lọ́ba fi jáde àwọn wá ṣe wáàdì pé irọ́ ni èèyàn lè kú mùrọ́dọ̀ wọn wọ́n bá rú ẹ̀kọ́ sọ pé ṣe ọ̀rọ̀ ń bá bọ́ wájú ẹ̀kọ́ lóun sọ bẹ́ẹ̀ náà òun ṣe gbogbo tẹ́ ikú òṣòwò orí kẹta tó wà sọ fóònù náà ti rí nínú àwọn tí ẹni ẹ ti rí admission sí Yaba Polytechnic lẹ́kọ̀ọ́ ọwọ́ atú nígbò tún kan àwọn bí irú èèyàn àti ẹni ṣe wá àti ọwọ́ atú bá lọ́dọ̀ lọ tí wọ́n wá mi kí n gbà nígbà padà síwájú ẹgbẹ́ ńgbà ìyẹn bá ti dé yìí wọ́n sàkó ní náà ni bá ti lóòrí wọn ò ní gba tẹ́ríkì ó ti ní ìpele ìpele tí wọ́n ti láàrin ara wọn ètò ga ní gáwùtù gáwùtù lè bìyà ṣé Islam sọ bá ẹgbẹ́ ó ní ìrànlọ́wọ́ bá ní <laughs> láàrin wọn náà ni ó ní ìrànlọ́wọ́ tó bá ní tó ní yín wa ń gbọ́ ọ̀yàn nu tó ní ṣùgbọ́n bó ni ti tán ṣòro rẹ̀ nígbà tí èèyàn bá lọ bá tẹ́ tún dáwó sọ́dọ̀ rẹ̀ tẹ́ ń dáadáa mẹ́wàá ìdá mẹ́rin ìdá mẹ́fà gbogbo ẹ̀ <laughs> ìdúró tí ẹni ò fi dínkù. <laughs> bí yẹn ṣe rí nìyẹn nínú tí ń ba onáà ni alẹ́ lómi kéèyàn ọpa ẹ̀sìn ọlọ́run tì kọ̀ọ̀kan kò ríro ó sì ń gbẹ̀rẹ̀ mùsùlùmí ìsì ń kírun ka ìyáàkà náà búdú bí ọba débì kan ìjọba gbé bẹ̀bá ìsìn ní ẹjọ́ àbá ìgbò mọ́sálásí wa wọn wá láti dóhun ti débì tó ń lé ẹ̀sìn kọmọ bí mùsùlùmí wà kò sí dọ́kàn pẹ̀lú Islam kò sí dọ́kàn pẹ̀lú kíkà

ọ ní àkàtí Islamu. ọwá ń ṣe ń ṣe rọrùn ní kí ọba rọrùn ma ti jù ńgbà ọba lọ́jà táwọn èèyàn bá sọ pé ẹjá lọ ojú ọmọ ọgbà tí láàrin ọmọ rẹ̀ wọ́n bá lọ kírun bá kò kí wọn ọlọ́sàn wà ó ẹ̀rí lórí eléyìí náà wa nínú sọ́rọ̀tù sájídà ayà 22 ipé wà mọ́ ní azulamu mọ̀ndù kírọ bí ayà ti rọ̀bí tó ma àrọ́dà ní ha iná mínàlì mojìrìmí na mọ́ ń tẹ́tì mún ọlọ́nita ní bí sàbòsí tó tó ẹjọ́ sí pé dòkírọ bí ayà ti rọ̀bí ọ̀rọ̀ ọlọ́run wọ́n fi ń ta lólobó tó ma àrọ́dà ní ha ọ̀sẹ̀ inna minal mujrimina muntaqimun ọlọ́ni àwọ̀ ọlọ́run á gbẹ̀san lára àwọn ọ̀daràn yẹn islam kì ṣe islam mọ́sálásí ní ṣe islam wípé kan lọ́wọ́ ní ti ṣe tí ó bá ti mọ́ islam gbé lọ torí ẹni ànábì sallallahu alaihi wasallam sọ fún anú àdìsí yóò ti máa ti fi ọmọ àjẹ́ náà bọ̀ yóò kú kó fi wọ àdìdán náà ìyẹn ni pé yóò kù díẹ̀ kò fi kú tí ọba tó máa ti ṣe ọmọ náà tí ọba wọ náà àwọn onímọ̀ kọ́mẹ́ǹtì ẹ̀ pé a gbọ́dọ̀ lọ wọlú ẹni bẹ́ẹ̀ islam ti ń ṣe ṣe islam tó dénú kò sí islam gidi islam mọ́sálàhà ni islam pé ó ti fọkàn sí pé bàbá ìmọ̀mọ́ àwọn agbára kan bẹ lọ́wọ́ rẹ̀ yóò fún gbọ̀ báyà wọ́n bá kírun kírun kírun lẹ́yìn rẹ̀ wọ́n sá sọ̀tò òun ti dé gbélé ńlọ wọ́n máa fà á nígbà ọba ti áfún ní tí ọmọ afọ fà fà fà fà ọmọ ìṣiṣẹ́ mímọ mímọ rí fà ọlọ́bí ẹ̀sìn mímu <laughs> ọlọ́run sọ àkùnbẹ̀. kò sí ìsìláàmù dáadáa kọtẹ ọmọ rẹ sí kọtẹ aya rẹ ó aka kọ́ lọ́wọ́ bá níbo ti ń sin nìkan one twenty four títí one twenty seven. ọlọ́ni wa máa ní àárọ̀dà àǹdékiri fàyínàláhù mari ṣàtàǹdọ̀ǹkà ọ̀nà aṣọ́rù yàwó malẹ̀kẹ́ yà á mọ̀kẹ́ àmà kọ́lá rọ́bì lima haṣarita ní àmà wà kọ́dí kó ń tuba sí rọ́ kọ́lá kàdáàlíkà tàtìkà àyà tùnà fánàtì ìtàhà wákàdà àlíkà ní ọmọ tùnsà wákàdà àlíkà nàjísí mani asọ́rọ́fà wàlámjú mímbi àyà tẹ̀rọ̀bìhì wàlá àdáàbò aṣáájú wa abẹ́kọ́ ọlọ́ni mi ní àrọ́jà à ń dèkìrì ẹ̀ ń bá bí ìrántí mi ọlọ́run Qur'an inú inú ọlọ́run inú Qur'an ńlá lọ́gbà ńlá ńlá kọ́kọ́ lọ́dọ̀ àdéhùn sí ọlọ́run wa mi ní àrọ́jà à ń dèkìrì fàyínà làwùmọ̀ ìṣà tàǹdọ̀ǹkà ìsẹ̀mí tó fún pínpín tó lé ní ó ṣe wọ́n dá aṣọ́rò wúwo ìyàwó mọ̀lẹ́fíà àmọ́tí àmọ́ àwọn ajínigbẹ́ ọ̀gbìdàlìkìyàmọ̀ gbogbo ojú rẹ̀ ní ọ̀pàpọ̀ tí ò ní là kọ́ọ̀lá rọ́bìlì máa aṣáríta ní àmọ́ yàwó amọ̀tòwọ́ ọlọ́ọ̀bá mi olùtọ́jú mi kí ló dé tọ̀wọ́ àtẹ̀tọ́jú ojú mi kọ́là lónìí tọwọ́ agbẹ́mìdìdé ní afọ́jú wàkọ́jọ kó ń tuba sí yọrọ kó sì jẹ́ dórí náà gba mọ̀ wálé ayé kọ́ ọlọ́ọ̀bá náà wá sọ pé kàdáálìkà àtàtìkà ààyè àtùnà ebi ọ̀rọ̀ àwọn ọlọ́wọ́ abọ́ngbàtọ̀ wálé ayé náà fana sì í ta ha ọwọ́ àti bí gbàgbé ẹ̀ ọ̀pá sí ọ̀kadà àgbékalẹ̀ ọ̀tún sáà bí wọ́n ṣe gbàgbé ìwọ náà lálẹ́ kìí àmàrí ẹ̀san ìgbàgbé yẹn wọ́n san fún ọ òun náà ní gbígbé dìde tí gbé dìde afọ́jú níjọba ìdàlẹ̀ kìí àmà àwa là á máa tètè sanwó sùkú tó bá dọ̀rọ̀ owó lé kí wà ní tètè san ọlọ́run mọ́jà bọ́ ní olé yìí ṣé ìwé tó ọkà lọ́lọ́wọ́ béèrè nínú sàárè ìwé tó máa rẹ́kà lọ́lọ́wọ́ béèrè lọ́wọ́ rẹ̀ nínú sàárè ìní ò béèrè lálẹ́ kìí pé tí kò wá kí ló dé nílé ayé tí ọmọ kẹ́mísírì dáadáa tí ọmọ fífíìsì àkáńtì nǹkan kí ló dé tí ò gbé ìwò dáadáa kọ́ gbọ́ gidi bí wọlé bí wọlé tó yé gbà ṣé ntọ́nà obìnrin ìlàlẹ̀ ìyàwó nù ntọ́nà adúlẹ̀ rẹ̀ gba àlìkí àmà wa wọn wà máa ráre yọ ọmọ yọ ọmọ wílẹ̀ yọ ọmọ ti gbogbo ẹ̀ àtúnṣe wá sí pé ẹ má fi sàtífíkẹ́tì ẹ má fi ẹ̀kspẹ́tì àwọn ọmọ ẹ̀ mọ̀ fáwọn náà lábàá àwọn náà wà nù ẹ̀ ń tọ́fà àwọn ọ̀kan ní sọpọ́ọ̀tì kéèyàn wá máa fi haramu wá kọ́ máa fi ọmọ torí pàmò yẹn ṣe tí ọ̀dà kọ́ máa mọ̀ torí bọ haramu ẹ̀ bá náà lábà tọ́ba jẹ́ kí àfa àwa àfa àta gbàálẹ̀ à ń fún ní owó tó ju ti tó ju ti ẹ tọ́ka gan tí ó gbà lóṣù lọ ni kí lọ́ fẹ́ máa wá pé kọ́ máa ẹ̀sìlọ́ọ̀tì láti ọ̀dà tíkẹ́tì ṣùgbọ́n àwọn àbá tókìn tí àwọn ń gbà lè kí ò ní san ọmọ jẹ́pọ̀ ni yọ wà káròyìn palẹ̀ nítorí 2000 tí ọ̀sán lè ké tó wà káwìlì palẹ̀ ẹ̀rọ yìí mo jẹ́ àpọ̀ ju two thousand naira ẹ̀ bá ní ọmọ lọ ọlọ́run sì rọrùn kò sì ní kó palẹ̀ ní ìwé torí wọ́n mú ìdí ọmọ wálé alẹ́ lómi ó tún máa bá yín jà sí yúnífọ́ọ̀mù pé ẹ ti ti fọ́ọ̀mù ọ̀hún yúnífọ́ọ̀mù ẹ̀ pé dùdú ti ni àwọn ará àdúgbò sọ fún òwò òkú sàn ni fún òsì ní débẹ̀ fún léke aṣọ nígbà ni léke ó ní ìṣe tí a

àwọn kan náà tó wá gbàgbà ojú kùránì ni sá máa wá ibi tàfíìsù tàfíìsù tàfíìsù torí pé ọmọ wọn lè ka kùránì lójú èèyàn tọ́gbẹ́bùn bóyá ó nàìjíríà ní ojú ọgbà sáwùdí ni ó wọ́n wà sínú kùránì kùránì tàfíìsù tàfíìsù ṣé tàfíìsù nìkan kùránì èèyàn mọ̀ tó lè wá àti fún yín mo wá àti fún yín ṣé kùránì ìgbésẹ̀ kan tó nìyẹn kọ́ wá mọ ìmọ̀ tí islam mú wa gangan tó lárúbáwá lákan tó ọ̀ràn kí ọmọ adarí kí ọmọ adarí lárúbáwá ìyún nìkan ọ̀ràn táwọn pẹ̀lẹ́ tọ́wọ́ àwọn ajú wa sọ àwọn ìgbésẹ̀ yẹn gbọ́dọ̀ pé ó gbọ́dọ̀ kún kásì má jẹ́ gbé ọmọ tiwa nìkan láàmà rò ibi abáfọ́ ọmọ tí nìkan láàmà sanwó sí à ń pa ẹ̀sìn ọlọ́run à ń pa lára nìyẹn tọ́wọ́ pé tó ṣáájú àwọn náà yà sí àwa náà ò ìtawà náà bá ṣe lásìkò yìí làwọn ọmọ wa náà mọ jẹ́ ń gbọ̀ báyà o iye àbá àtà bá sponsor lásìkò yìí làwọn náà mọ sàǹfààní ẹ̀gbọ́ báyà ó ti ẹ̀tọ́ ẹlòmíì yóò tún wá advice àwọn ọmọ àfa ìpè kí ló fẹ́ fi Islamic studies dé kí ló fẹ́ fi tẹ̀lé àti it's not lucrative engineering wà nílẹ̀ law wà nílẹ̀ ọmọ àfa yóò tún máa advice kì í sọ ọmọ àtàyà aláìmọ̀kan ọmọ àfa yóò tún wá máa bá ibi kí ló fẹ́ fi ṣe lọ sí computer science lọ sí statistics oríṣiríṣi tẹ́ ló máa rí tó oríṣiríṣi owó ní ọmọ wọlé ẹ̀rù bá ti tẹ̀sìn ọlọ́ ṣé ọmọ tó yẹ yóò pé láfẹ́kọ́ gbọ́ ìsìlámù yìí láfẹ́kọ́ ọmọ kí láfẹ́kọ́ ọmọ islamic story láfẹ́kọ́ ọmọ jẹ̀ríà kálukú ọ̀wá sí lẹ́kì àwọn kọ́ọ̀sì kọ́ọ̀sì kọ́ọ̀sì oríṣiríṣi tó jẹ́ tayé tí ó jẹ́ òrówó ni ó sì lẹ́kì fọmọ rẹ̀ ẹ bá rí ọmọ mẹ́rin náà ní bẹ́ẹ̀ fún gbogbo wọn kò sí ìrọ̀tọ́ ọmọ kò sí ìrọ̀tọ́ ọmọ jẹ̀ríà kò sí ìrọ̀tọ́ ọmọ islamic story ìyàrá àjọ àǹtíkiri là ipa ẹ̀sìn ọlọ́run ipa tì mí yẹn mùsíbà ni wọ́n kọ́ ní yunifásitì ẹ̀rọ afáàmì pòfẹ́sọ̀ ni kò sí kẹ́kẹ́ ní ọmọ rẹ̀ ọmọ tó pòfẹ́sọ̀ sì ni lórí arábíkì àbí pòfẹ́sọ̀ ni lórí ìbánisọ̀ àbí pòfẹ́sọ̀ ni lórí ìṣẹ̀yà ọmọ rẹ̀ yọ kan báyìí sí ń gbé wà ní mọ́tò ìmí ilé bímọ bíi mẹ́wàá kọjá pé yọ kan lọ́lọ́run ọ̀sà ní ẹ̀mẹ́ ṣùgbọ́n bó ṣe ṣe ni o ọlọ́run ti sọ lé ayé bí ìrọ̀rùn ọmọ rẹ̀ bí bá ti ń lọ ilé ìwé ó sì máa lọ ilé pé ó kéré jù kò ní sanawi lọ́wọ́ sanawi tó bá lòun ní lọ́wọ́ òfun téèkì ni kéde kò ní fún òfin ìrìn àjò òfun téèkì tó ní olè develop lórí ẹ̀ ṣùgbọ́n ojú kan náà láwà owó ilé ìwé láàmà san ni àmà san ni owó àbá àtàtà àtúnṣe wáàdì wáàdì pé má máa gbowó sàtìfẹ́ẹ̀tì mọ́ ó lóun gbọ́ ṣáfù ní ṣùgbọ́n òun gbé kínní síwájú àwọn èèyàn wọn wọn ọ̀ràn lé ké lọ́wọ́ agbára òun ti ẹ̀dífẹ́ pin ní abáyé tí káwọn káṣù lè kéwọn ẹlòmíì ní abojú ẹ̀rí kódà ń bí wòlí màá ní àtòkùn rówó gbà wọ́n ṣẹ̀ṣẹ̀ wá gbàtẹ́ lọ́dọ̀ tí adó bá palẹ̀ kí ó ti dọ̀dọ̀ tiẹ̀ ó tiẹ̀ ti kú òun náà ojúṣe wòlí màá náà wò àwọn òrìlẹ̀ tí rọrùn ọba gbàtẹ́ oṣù lọ́dọ̀ tí a ìwọ̀n bá àti ọ̀tọ̀ wá sẹ́kù bá wà nílé wọn mọ̀ ọkọ̀ ọba káṣù tààrà rẹ̀ nígbà tí ń ṣe ń dà ilẹ̀ káàró jíire kọ́lọ̀nkọ́ wọn o nta bá ti tó ṣe kò ń gẹ́ kọ́lọ̀nkọ́ gba fún wa o èntọ́ bá kú díẹ̀ káàtó kọ́lọ̀nkọ́ sàmójútó fún wa o kọ́lọ̀nkọ́ fún wa yá sí àdébùwà Muhammad sallam kọ́lọ̀dá kójú ìsìláàmù wa kójú gbòòrò kójú gbòòrò wọlé àti tóbi ọlọ́run wọlé àmọ́ náà. اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت